أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أخوى محمد الدين بن شاهد لا يؤخطى مسلمين عن السجن كيف الماتي كانوا سبحانه وتعالى يقول قراءة الفاتحة قبل عقد السلام مد الفاتحة مد كيف أمك الفاتحة فاتحة هذا شيطاني وقراءة الفاتحة زيادة على في شرف النبي صلى الله عليه وسلم الفاتحة طبعا الدلالات الله النبي محمد صلى الله عليه وسلم عقد صلاة الصبح عقد زمان قراءة عقد الظهر وعصر ومغرب وعشاء أبي بكر وعمر وعثمان وعلي ليه يقول يا الله رضي الله عنه قولي وكن أسباب وكن الساعة قلهم بلا قلم النبي من ذي وقف فاتح لهم قلب لا قلع سنة وذكر صديق بعصر رجل فاتح لهم قلب لا قلع مبي عمر بن الخطاب ما بي وقف فاتح لهم قلب لا قلع مبي سنة قطان من شاء قلب لا قلع مبي ولا تبدي سنة علي رضي الله عنه أجمعين حكمانا بأنهم يحضرون قسم فائل ذلك إن موته أو سؤال إيه في قبر كيف عندما سلاه كلا بوكو فلا يقول وانا بياني في قولي ìwé ẹni bẹ́ẹ̀ nígbà kú nígbà wọn yìí wọ́n wà bí tí ó díwẹ̀ wọ́n a ṣe ilẹ̀ ìtìmáàdàn ẹ̀nàhùn ọ̀rọ̀ àbíọ́kàn pé àwọn yìí ẹ̀hàgbẹ̀rẹ̀ rẹ̀ bùkù fa ìzáàlì ẹgbẹ́ owó àbí tó dín ìwẹ̀jọ́ lówá kú àwọn ṣíyí mẹ́mọ́ ti gbàgbọ́ kú àwọn sọ ààrẹ ètò tàbí wọ́n yọ sí àwọn mẹ̀láìkà tí wọ́n ń dìbò lọ ní parí ẹgbẹ́ ní ń kẹrin kọ́ọ̀lù rọ̀gbọ́ wa eléyìí ní ń kẹrin ọ̀tọ̀ ọ̀rọ̀ tó burú jà ní ìlú àwọn gbọ́dọ̀ ní rọ̀gbọ́ وكيف هذه الكلام من محمد قالوا ما بني او نفى علمي ولو الله سبحانه وتعالى نفر عنه نوع إنه بدعي المنكر نتاكم من القوم البلو وزورة السواني وشراء الشيطان الغرور شيطان يجيك على قومي لدما تواجه جماعيد بين الأصابع وراءها على عينين أما أنت واجباء الوقت هنا هو هو ذات ما في العيوان هذه وما هي هذا كما جاء بالدين من من كما جاء بالدين هذا ما هذه خلق هذا ما ما في العيوان الإنسان ó máa lọ gbẹ́gbẹ́ sílé ojú òní kọ́ gbígbé ìlú ìdù gbogbo ilé ìwà gbogbo ìwàta ó di ìwà kọ̀ ọ̀pọ̀lọpọ̀ bídí àkọ̀hàn tí wọ́n nígbà yìí rárá ìkáyèrè tó máa rọ owó sọ àtàbí ọ̀dẹ̀ ìmọ̀ akọ́ àwọn ọjọ́ àmọ́ ọmọ ọjọ́ ìdára ọmọ ara àìrí ìmọ̀ tí wọ́n ojú bá sọ̀rọ̀ lẹ́yìn ثم يتبعون وهما كمل

gígé ìrìnlẹ̀ ìgbìláàbẹ̀ nílò àlẹ́yìn dákàtà sí ẹ̀sìn ìgbìbúrátá gbọ́mọ̀ sọ́wọ́n náà wà kí ni dé tí wọ́n máa tuntun tí wọ́n máa ṣe ẹ̀bí tí wọ́n àpótí wọ́n pè ìrún sí apá ọ̀tún àti apá òsì àwọn gbọ́ tí àwọn apá mi ìkọlọ̀ ti kára àlàáfíà dúró ẹgbẹ́ ẹ̀tọ́ ní jákọ́ tó àti àlàáfíà àwọn sáàmì náà di tiẹ̀ lẹ̀ àlàáfíà àwọn sáàmì tó àti àlàáfíà tiẹ̀ lẹ̀ ìtumọ̀ rẹ̀ dá kọ́lìsì náà lẹ̀ níbi àkídà àìbí ìjọba mẹ́bí fọ̀dáìl kò fàbùrù mẹ́ ilé sọ pé kí èèyàn bàtà láìsí fún níyàwó kan wá ẹ̀sì tí àwọn ẹ̀kọ́ lọ fẹ́ lórí tó ọjọ́ ìrìn kílámà ẹni tí ó tí àwọn ẹ̀kọ́ pọ̀ ìní ó ìní ó jẹ́ ìyàwó rẹ̀. wọ́n wá pé ìyàwó kan náà lè fífẹ́ tó tí àwọn àti àwọn ìyàwó ìlú àti ọkọ̀ ti kù tí àwọn ti lọ fẹ́ lórí tó ọkọ̀ yọ àti àwọn ìkíkà ní ìkíkà ìwọ́ fi jẹ́ nígbà wáyé pé bí ìbá níyàwó bí ìbá ti ráìsì ẹni tí àwọn ìyàwó ti kẹ́ yóò jọ ọkọ rẹ̀ ní alkiyama bóyá lọ́n ti wá sí pẹ̀lú àwọn obìnrin rẹ̀ pé àwọn ọkùnrin ọgbẹ́ wọ́n ìyàwó kan lónìí ọlọ́run fi ìyàwó mi aláàkọ́ àwọn ìyàwó kan bẹ nínú àjẹ́nà kẹsà bá àwọn àyìn kan ní ojú jẹ lẹ́yìn náà àìmọ́ yóò gbé mẹ́kú ó wà rẹ̀ tí ní ọkọ̀ ọwọ́ òfurufú nínú wọn ó dìrà ẹ̀rọ bìnrin àbẹ́yàwó níbi wọn ní bí wọn bá kọ́ sí ọlọ́run ti ìyàwó ìyàwó ìyàwó ìyàwó ìyàwó ìyàwó ìyàwó ìyàwó ẹ̀yẹ́ tó níyàwó ní ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe ìgbé sọ́nà buwa sílẹ̀ bẹ́ẹ̀ ni áfíà ìyàwó fìràún fọ́ọ̀rọ̀ wọlé lọ áfíà wà jẹ́nu ọlọ́run ṣe ìgbé sọ́nà buwa lọ sílẹ̀ is going to work here are going to be for who I tell you, it's no worry. Because we have wives who are in in the paradise. And we have many women in this world who die without a husband. So Allah will judge then I got our scholars told us that. Maryam, the mother of Nabiullah Isa, has no husband. So she'll be connected with Rasulullah and Asia, the wife of Fir'aun. Fir'aun will be in the hellfire and Allah will join Asia with the power of Allah. Understand? Wallahu ta'ala alam. Discussing their husband here. Those women who they been wedded with, they, the, they the you know, complaining, say, hey, don't worry, he's even time with you this day. He will come and meet. Yes. So tell him that nípa owó àwọn obìnrin mo ń gbọ́ ẹnìkan sọ pé wọ́n sọ pé àwọn húrò tù ní ọ̀dà ìjìnà afẹ́yìn sí lẹ́sẹ̀ fún obìnrin ni pé fẹ́ẹ́dì tó gbìngàlẹ̀ kí lọ́mọ pé àwọn ọkùnrin ayé fún ní àwọn ẹ́sítà obìnrin nínú àlùjẹ́nà ya kana wazuwa ne dine maka lahirar a aljanna ma ta barka wasu an manna maka a aljanna lọ́wọ́ pé wọ́n han àwọn ojúde han kan lè mọ̀ pẹ̀lú ìwà dáadáa bí ìjà ìwà dáadáa ọjọ́ ìwà obìnrin ti dáa lókè fẹ́ àwọn ọ̀rọ̀ adé bá yà ní sọlá nàbí kẹrin wà lá àlè yìí wọ́n á sọ àwọn ẹ̀dùn àìyàn mùkọ̀ sọlá màálùkù wa mùsùlùmí wa bàrà pàtàkì